bá mi padà sọ fún baba aláàfin tèmi bá wá kí wọn mo wá ṣe baba ní ẹ̀ẹ́lẹ́ńbẹ̀ ni lọ́la hmm. gbogbo tí mo kó bojú ogun ọba ló lo gbogbo àwọn ni wọ́n ní ẹrú. balógun kàǹbí mo gbére mi dé kàǹbí mo gbére mi dé èmi ọmọ oníyá mẹ́ta èmi ọmọ oníyá mẹ́ta tìmẹ́tẹ̀ẹ́ta sì jọ́ tọ̀tọ̀ ẹ̀yin ará mi sọ̀rọ̀. So kéyìn oníyà mẹ́ta pọ̀ ìkan ló gbé mi sínú ẹ̀ ó bí mi tán ló bá padà ìkan ló mi dàgbà mo dàgbà tán òkun wa bá ogun gbé mi ẹrú mo ẹrú ní inú mi dùn páàfin ọba lórí gbé mi dé olórí bá tún ṣe yá mi bó bá wọ láàláwùrà tó wá láàláwùrà tó dárí mi náà lè kàn bí mo gbére mi dé èmi ọmọ oníyá mẹ́ta èmi ọmọ oníyá mẹ́ta. tìmẹ́tẹ̀ẹ̀ta sì jọ tọ̀tọ̀ ẹ̀yin ará mi sọ̀rọ̀ hùn kẹ́yìn oníyá mẹ́ta pọ̀ ìkan ló gbé mi sínú ẹ̀ ó bí mi tán ló bá padà ìkan ló mi dàgbà mo dàgbà tán lóògùn wà bá ogun gbé mi ìdókò ẹrú mo dókò ẹrú mi ìrìn pààfin ọba lórí gbé mi ilé olórí bá. kàn bí kàn bí kàn bí kàn bí. ọ̀rẹ́ mi. Ah. Hmm. àánú rẹ sì ń sèlú kan bí ẹrú ní baba ọ̀nà méjì yẹn hmm. sórí ipò tá a wà lónìí ó dáni lójú ààrùn bá bẹ́ẹ̀ kú a ó gbòmìnira lọ́jọ́ kan kan bí hmm, dìde o bí àwọn ẹ̀sọ́ ọba bá bá wọn nídìí orin tó ń kọ yìí wọ́n nà án bíi ìfilẹ̀ òfin ni o. ọ̀rẹ́ mi ṣùgbọ́n mọ̀ pé orin yìí lèmi fi máa ń múnú ara mi dùn tí ìdè mi fẹ́ ronú. ẹ ẹ filẹ orin ni ọmọ ọkọ má tètè dìde lè o já tètè ṣiṣẹ́ wa táwọn ẹ sọ bàbá tó bá hàn án yìí tán bẹ̀rẹ̀ sí ní náà èmi ò lára yá o. ẹ wo ẹ lè ní kémi ọmọ kọrin o ẹ lè ní kémi ọmọ kọrin o. kàn bí. gbéra gbéra. bọ́ọ̀ kọrin ló fi jẹ ìyá bọ́ọ̀ kọrin. ń sàṣàrí parí bí. ìwọ ló ní ìyá mẹ́sàn-án yàyín ni ó gbà kọjá àmọ́ àmọ́ igi àdùbí igi àdùbí eh, mo ti kìlọ̀ fún ọ o Kọ́yìnsọ́lá kì í ṣẹni tí ọ̀rọ̀ kọ ẹnu ìfẹ́ sí o eh, eh, Kọ́yìnsọ́lá wọ ẹ̀ ń lẹ̀ tuurutu o. Àkànmú. Kọ́yìnsọ́lá yẹ̀yẹ́ rẹ o. Àkànmú ó oh, mà mí. èmi ìgè àdùnbí olóòsàmọ̀lété ọmọ bí ìyá ìbálẹ̀ kó kú ọmọ bí bàbá lè ló lọ. ondo. kan náà ló ń bọ̀. Ah, ah, ẹ kò dé o ẹ kẹ́yìn ọ. má mo bá ti ń ó nífẹ̀ẹ́ rẹ mọ́ dórí góńgó dáyà mi mo fẹ́ kémi àti ẹ kájọ fẹ́ra wa kí n bí ọ sínú ilé mi ni. èmi àti ẹ tó ń bá ń sọ ọgbọ́n tó níhò ìgbín tiẹ̀ wá ń yọjú ọwọ́ wò mí látòkèdè lọ́wọ́ ní èmi ló kàn kó tó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya. kẹ́yìn ó mọ̀ mí dáadáa ìwọ náà mọ bàbá mi pé olórí alágbàrolẹ̀ yìí ni èmi ọmọ rẹ̀ náà mi ń gbẹ́yìn elédùn àmọ́ fi bí ọ mo fẹ́ kémi àti ẹ kájọ ṣe tọkọtaya kí n gbé ọ sínú ilé mi mo nífẹ̀ẹ́ rẹ. yẹ yẹ ojú mi o ojú mi o. ìwọ ni mú gbogbo ìjọkí tó bá pa àpàdé mi fi mú ẹ pọ fèrè. ojú mi o. bó bá di jọ́ mi ìyàn ṣàwáwò rẹ ọlọ́mọ wa káàkiri èsì bìtọ̀ rẹ mi. Eh! ẹ bá mi wọ́jú mi o ẹ bá mi wọ́jú mi o ẹ bá mi wọ́jú mi o akànmú. ẹlẹ́rìí ah, ìbò má kàn mú mi má kàn mú mi. àgbà tó padà yẹ̀yẹ́ ara rẹ̀ po. Ah, ìjàdùbí mo ti sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí ajá ọmọ ẹgbẹ́ tiẹ̀ láre sísá kí tòlótòló bá wò jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ nínú ẹni àyíkọ̀dí ìbọn sí ah, àfipá tó yẹ̀yẹ́ ara. akànmú ó mọ̀ pé gbogbo nǹkan tí tí mi ò fẹ́ ó ní yẹ̀yẹ́ jẹ́ kí n jẹ́ kó yí ọ bẹ́ẹ̀ sì bá dá àtúngún. Yeah yeah yeah yeah. Oda. o àkàmú mm. sọ̀rọ̀ o sọ̀rọ̀ àkàmú o. ige ojú ẹ ti ń pọ́n ojú ẹ ti ń pọ́n ige ńlẹ ẹ gbẹlẹ. kẹ́hìnsọ́lá ọ̀yà oh, nípa ọlọ́kọ létí mò ń bọ̀ sọ láti ìjọ àwọn tó tó àwọn tí ò tó wọn ti mọ́kọ wálé wọ́n á sọ fún pé kọ́ mọ́kọ wálé kọ́ mọ́kọ wálé kí n fojú kan ọkọ rẹ kọ́ mọ́kọ wálé kémi náà yọ̀ pípẹ́ àwọn ah, ọmọ mi mọ́kọ wálé kó tó wá tó ọrún tí ń bọ̀ lónìí mo fẹ́ fojú kọkọ rẹ. kí ló dé ganan ìyá mi wàhálà yìí ti pọ̀ ju o. kẹyìn sọlá tó bá tásìkò tí mo kọ wá ìmọ̀ kọ wá kí ló dé ganan. ẹ àwọn ọmọ ìlú ẹgbẹ́ ń yọrọ kẹyìn sọlá èmi ń bọ sọ̀rọ̀ ọ sì gbomi lẹ́nu. kẹyìn sọlá. ìyá mi ẹ má dà mí láàmú mọ́ o ẹ má dà mí láàmú tó bá tásìkò tí mo kọ alẹ́ mo kọ alẹ́ ẹ má dà mí láàmú mọ́ o. kẹyìn sọlá kẹyìn sọlá ọmọ ọmọ kan ẹrú kan mẹ́wàá tẹ̀lé ọmọ yìí kẹyìn sọlá tọ́sí mọ́ pomi láàrin ìlú yìí

orí ní ń gbé ní ilé pọ̀lá orí ní wọ́n kàn fọmọge. kàn mí kàn mí yìí tó kàn tó ìsànà ní ọwọ́ ṣe ń bí o yìí tó kàn tó ṣé wọ́n forí sí ọ ni ṣé orin ní orin orin orin ni wọ́n ní àwa bí wá ṣe ni ẹ̀ kàn bí ẹlẹ́rọ ẹ má nìkan èmi nìkan ṣé gbogbo bí ṣe ń kọrin tó ṣe ń hùn ṣiṣẹ́ ni èmi mo ṣàṣe gbogbo ìyá yín. lóòótọ́ ni ó dá àmọ́ bó ṣe dáa tó bá lọ̀rọ̀ rẹ nu ẹsẹ̀ gbọ̀ sí ọgbọ̀n ọfi ẹnu pọra. tí n bá ṣe wá ń wá gbogbo ẹni tí mo fẹ́ fẹ́ ní ìlú sílùú ti tiẹ̀ wá ni. ọ̀gá èmi náà rí o mo rí pọ́ dá lọ́mọ ètò ìkànnì sí ọ. àmọ́ iye omi dán níbẹ̀ nínú abúlé wa ètò ìkànnì sí i mo kàn wó pé tọ́lọ́tọ̀ ah, ní tòwọ̀tọ̀ mo fẹ́ wá pé ah, òun kán ọmọ ò ní ọkọ̀ yóò tún wá dà torú rẹwà láti fọmọ ọba ẹwà wá wọn sọ̀rọ̀ àwọn dèjì wọn wá jọ rò papọ̀ wọn wá dọkàn ṣoṣo. lóòótọ́ ni ọmọọba ni ọ ọmọ olówó sì lèmi náà tí ò bá sí ọpẹ́lọpẹ́ ìyá mi ipò tí bàbá rẹ dé kò bá má dìde bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìyá rẹ ní fún iná jẹ tọ̀sán òun náà fún iná jẹ tàárọ̀ ṣé mo parọ́ ọwọ́ á ní ẹnu nítorí bọ́ sí jẹ́ ọmọ bá làlẹ́ mi náà jẹ́ ọmọ olówó wo láéláé ẹ mọ́ kọ́ wájú ìpọ́fẹ́fẹ́ mi ò lè fi ọ. dábọ̀ kányìn ojú ọjọ́ ọ̀ ibi mo ní ọ̀hárá ń lọ. yóò dáa fún ọ̀rẹ́ mi oníranà àti ìyàwó oyinka. ìlú adéwálé ọmọ kí wá bóbìnrin lásán lásán sọ̀rọ̀ tó sì wá wọ́ mi tuuru bí ẹni wájà ńlẹ̀. Ah! ọmọba adéwálé dákun wá ní wá ní àná ah, bó o lè hùn. Ah, ọ̀rẹ́ mi mo tẹ́ ọ. ọlọ́dẹ gbẹ̀rún ọ̀tá ẹ̀ ń tún yín pọ̀lápọ̀lá ó ti tá tí

aṣọ funfun ẹ má mà jẹ́lu yìí ó tú mi lórí. àti mo láre o ah! Ah! ẹ̀yin tó láyé ẹ ṣàánú wa ńlẹ̀ yìí o ah, olóyè bọ́rọ̀ bá rí báyìí tọrọ kókè tó kọlẹ̀ ibìkan la mọ̀ gbé ka ẹ ṣe jẹ́ akọ́ gbìyànjú ká pé babaláwo tàn dí àláhùn yẹ́bẹ́yẹ́bẹ́ ntọ́ bá rí kó sọ fún wa. ní kíni dàdí kí ni ẹ wò kábíyèsí ẹ má mà dá olóyè ọ̀tún lóhùn ẹ lọ́mọ kan yọ sí lójú oorun ṣé wà ní bàbàrà tó yẹ pa làgọ̀ àlà ni ìwà yìí ah, kábíyèsí o kẹyọlé mo kí. a pé a sọrọ lórí ọdún ah. à ń ẹ bínú sí mi. ebi ń ọlọ́mọ fi bàtà àti rò jẹ́ ni bí n ṣe ń bọ̀ àdédémọdé gbàgede omidan méje hmm, olóyè ọ̀tún mo rí tí wọ́n tẹ òkú wọn lẹ̀ sí gbàgede. táǹtẹ̀kù sí gbàgede ọba mi láàrin ìgboro. gbàgede náà wà. omidan méje ní gbàgede olóyè ọ̀tún. ẹ farabalẹ̀ ni o tọ́rọ̀ bá rí báyìí ẹ ti sáwọn ìlú ẹ̀yà lóde ṣe ọmọ ilé kan náà là méjèèjì. èmi ò mọ o mo sáwọn pé ọmọ ìdán méje níbẹ̀ ní gbàgede. ọwọ́ ayé ara wọn wò ló fi mọ̀ pé wọn ìbàlágà. Ah, ah, ah, olóyè ọ̀tún alómidan méje òkú ẹ̀ ń wá gbàgede olóyè ọmọlẹ́kàn tí wọ́n gbọ́dọ̀ ọmọlẹ́kàn ọmọlẹ́kàn méje òkú lẹ́ẹ̀kan tuntun ní ìlú wa yìí ni. ẹ̀ mú mọ̀ràn wá àbí sọ́kùn ọlọ́ọ̀dẹ̀ olóyè ọ̀tún àmọ́ tí kò fa ńlẹ̀ ifámọ̀ ti ń sẹ̀ olóyè ọ̀tún sọ ọmọ yìí pé igi súnmọ́ gi. lọ̀bọ̀ ń yọ. lọ̀bọ̀ ń yọ o. kábíyèsí ẹ mọ̀rọ̀ pò ń bẹ̀ náà ọkọ̀ gbọ́dọ̀ wọlé púpọ̀ jù lára ọba àlù kẹ́ ẹ bá lọ káàárẹ̀ ọkàn ìlú lè tibẹ̀ ṣubú. a ṣiṣẹ́ lórí ẹ̀ gẹ̀dùbí olóòṣà màlété. ọ̀rẹ́ mi mi mọ̀nú. ẹ ẹ má tẹ̀ jẹ́ á fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ bó o wá ní nípa ọ̀rọ̀ owó àgbàrọ̀ tó nípò gbà lọ́wọ́ bàbá àdìgún. o ò rí mi tí mo rọ́ọ̀lẹ̀ bí odò adágún ìjẹ́jẹ́ mọ̀ pé mo lọ sọ́dọ̀ àwọn olórí burúkú atókùmọ̀kù amọ̀rànú mọ̀ lọ mo lọ sọ́dọ̀ wọn kọ́bọ̀ ló kéré jù o fún mi. ṣé ìṣe pé bàbá àdìgún fẹ́ forí gba omi gbígbóná àbí ó fẹ́ fọrùn gba ìpè tútù ni. sáàkì o sáàkì o yóò dà fún yín sáàkì o orí adé gbé yín o sáàkì o ẹsùn rírẹ o sáàkì o yóò yẹ yín o. dànsákì tọmọba náà kú ni ta ní òrìrú adéwálé tó sọ pé òun rèé yàn ah! ọ̀rẹ́ mi ká tiẹ̀ wá wò ó irú kẹ́yìn tí ń lé fùrù kọ̀kọ̀ tí ń lé fùrù kọ̀kọ̀ ṣé yóò wà ríru ọmọ ọba kó sọ pé òun rèé yàn. oko etílé a máa wáyé tó ń tẹ̀gbẹ́ òwò àdàpọ̀ a sì máa wáyé tó ń tìyà ìdí nù tó fi kọ ẹnu sí Kọ́yìnsọ́lá má wàá ronú jinlẹ̀ pé ẹ pé bá ṣe yí pé Adéwálé kọ̀yìn sí Kọ́yìnsọ́lá ah, ọ̀rọ̀ àgọ̀nù ó gọ̀. Hmm. kí ló dé. ìjàdùbí. mo ń gbọ́ ẹ̀ ó fẹ́ sọ fún mi pé ò sí láàrin ìlú yìí ni o gbọ́ wípé adéwálé ọmọọba tó ń lọ ó ti kọ ẹni sí kọ́ni sọ́lá. irọ́ ni o. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ egun aláré ọjọ́ burúkú èṣù gbomi mú ó má dùn mí o lọ́jọ́ táwọn wí yìí ń réyàn bá mi ṣe yẹ̀yẹ́. èṣù ìníkọ́ni sọ́lá wọ adéwálé ọmọọba ó wọlé kúrúkú ẹsẹ̀ rẹ̀ wọ́ tẹ̀lé l ó kí oríkì ìdílé bàbá ìpọ́n nípọn bá bàbá lákú bàbá tó bí lọ́mọ kì fún ṣé o ti fẹ́ gbọ́. sórí omi ni kù èyí ajá rẹ̀ tí ń tẹ̀lé òun. alátẹnujẹ. ojúmọ́ ẹgbà òun náà ti lọ́jọ́ dáhùn wíyé o. kọyìn sọlá tún rán sáàfin. Ah, ah, kábíyèsí. Hmm. ó dùn mí pé o ò sí pẹ̀lú mi ọjọ́ yẹn mo máa rin o bó o sì mọ̀ pé mo mọ̀ bọ́ yẹn ṣe ẹ̀yẹ́. tó ní í ṣe kíákíá kọ́mọ́nkóbó torí pé bí àwọn ẹ̀ṣọ́ bá ilé bá wa ń bí kàn bí bí àwọn ẹ̀ṣọ́ bá ilé bá wa ń bí bọ́ọ̀ bá wa lóko ń bá wí kọ́là àwọn máa wí o. olórí ẹrú àyípẹ́. kọ́ńsọ́lá ó kárí ó kárí ẹsẹ̀ tẹ́lẹ̀ ṣe kíákíá ó gbọ́dọ̀ pé ó ẹsẹ̀ kíá ẹsẹ̀ kíá ẹsẹ̀ kíá o. ní í sí eh, ọ. Kẹ́yìnsọ́lá n tí ń ṣe mí pọ̀ sọrí gbogbo òrònú tí máa tí máa rò tí ìjẹmi rò ń sùn ní pé mo fẹ́ kúrò láàfin mi ò wá mọ bí mo ṣe fẹ́ ṣe é. mo fẹ́ kúrò hmm, láàfin. ó wù mí kí n kúrò láàfin. sóò ní fọ níròòrùn. mo ti ń rò mí nínú. tí n bá délé yìnyín fún mi pé kó wá rò kú lóko ẹbí. Eh, Kẹ́yìnsọ́lá Kẹ́sọ́lá Kẹ́sọ́lá ọ̀hún fún yàrá Kẹ́sọ́lá ọ̀sẹ̀rọ̀ Kẹ́sọ́lá. Elédùn ọ̀sẹ̀rọ̀. Inú ẹ ti dùn. Inú mi dùn wáyé. mi ti mọ mórì o da o da. Ìyàwó mi o. Gàdúbí. Ẹ ẹ ẹ wọ́n bọ̀lọ̀ tèmi ṣe nínú. Eh, eh, yes. Eh, Ẹ̀fún gbàgbọ́ ni. Ah, pẹ̀lẹ́ sẹ́ni tó lè fà ah, ilẹ̀ ah, òyò orí yọ abẹ́ tiẹ̀ rí orí yọ orí yọ mo rò pé kolo ló ń lọ ni. <laughs> oko ni à ń roko ni. oko ló wà. oko là ń lọ. oko ló wà tó tọ. kọ́yìn sọ́la. àkẹ́yìn o. Oh, oh. ẹ̀rù díẹ̀ o pẹ̀lẹ́ rẹ̀ ní yẹn sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kẹsàn án ọmọ ṣẹlẹ̀ sọrí sọrí igi àdùbí tọrí sí ń lọ hmm. olórí burúkú ayé àtọ̀rọ̀ gbà ní bó bá dàfi báwọn hmm. ó lè rèé wí bó bá sì fi lè wí láàfin ajá pé mo kẹ́ràn nù. kò ní wí kankan lóyún lọ. kẹ́yìn sọlá ọmọ ṣẹlẹ̀ bó bá di ọjọ́rọ̀ wọ́n máa padà rí ọ. kò ní. ó náwó. bí ò bá náwó n kò ní dáa. ó náwó ah. àtẹ̀gàn ni ẹ̀. owó ń bẹ nílé bàbá tó bí lọ́mọ tẹ̀gàn kẹ́. Mm, mm, mm. ẹ gbìyànjú. ó gbìyànjú ọkùnrin ni ọkùnrin ni. ige ìwọ sì ni elédùn àmì. mo mọ̀ rí nǹkan kan lánàá. kí ló rí nígbà tí mò ń bọ̀ mo lọ sí òkè ọjà lánàá mo wá ń bọ̀ mo ṣe rí kẹ́yìn àti kànbí ṣé pé orí kọrin sọlá àtàdé kànbí. bẹ́ẹ̀ni èyí kan sọlá wọn ló pàrọ̀ kúkú ayé ọ̀dà. ẹ ìgbà tó wá rí wọn kí eh, ló ṣẹlẹ̀. ọmọ tó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi ni pé hmm. ọmọ ọba tó jẹ́ wípé bàbá rẹ̀ ló ní gbogbo ìlú yìí àkóso ìlú yìí hmm. ó wá jẹ́ wípé irú irú rẹ̀ kọ́ ni kẹ́yìn bọ́ sí lọ́wọ́ ọwọ́ <laughs> ajẹ́kànbí ọmọ ẹrú látọ́lá tẹ̀rù bàbá rẹ̀. ọ̀rẹ́ mi ó yà lọ yà lọ. ọmọ ẹni lásán lásán. ọmọ ẹni lásán lásán. ah mo jẹ́ ìdára mi èmi. mo ṣe bí gbogbo ohun táwọn alákọ̀ọ́rí ìwé ló gbọ́. bí ó bá ṣe gbà mo ní fífún ọ̀rẹ́ mi ọtí wàá rí nǹkan tó ṣẹlẹ̀ báwọn èmi á ṣèṣì. nǹkan tó ṣẹlẹ̀ ní gbé tì lọ́wọ́ ẹ wò pásá òfura ní pásá ṣe já o àjọ òwúrọ̀ àjájì bọ́ńdé ọ̀bàbùrà ń kọ́ o ó lè ní oko lọ kábíyèsí àìfura òkété ló ṣe pá lórí o afẹ́kẹ́ ìfura báyìí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ìfura lóògùn àgbà ẹ má sàṣùkú yẹ torí àìgbọ́n bí ẹni tí ń tọ́ ni o àjèjì láàfin ẹ ṣọ́ra fún un ó ti ń dọdẹ yín o ẹ wá máa ń sàṣùkú yìí kábíyèsí n ti ń pitú méje yàyà mẹ́fà lábẹ́lẹ̀ kábíyèsí ẹ múra. àjòjì láàfin mi hm, àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin ìyá ẹ̀yin látàpájórì á tẹ̀dọ̀jọ́ kan á ti fún jòróró hm, ẹ̀yin náà lẹ́gbàá mi ẹ má jẹ́ kí n jábọ́ débi pẹ́sẹ̀ mi ọmọ wọlé tuurutu. o tiẹ̀ jábọ́ láéláé ó ti sáàdì inú ọgbà tí a a sì ti gbà ọ́ ẹ mọ̀ pé abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wá ó sì ní jábọ́ láéláé lórí ìtẹ́ bàbá rẹ bẹ́ẹ̀ ni ẹ má ṣàtúnkù yìí rárá. ẹ ṣeun. àjòjì láàfin mi. wọ́n ní tẹ́rù bá pẹ́ lé ìbálàjọbí ni. ó sì jẹ́ gbogbo àti bá ti dárúkọ kan bí nínú mọ́ ń bí ọ ọ̀rẹ́ mi kọjú sí mojú lọ́rọ̀ wà. èmi kan ló yìí kí ni wọn ná sọrí ìgbà tó ti ẹ̀pẹ̀ mi lẹ́kan mo ṣe bọ̀rọ̀ gidi kan lọ́ọ́ bá mi sọ mi mọ̀ wí lórí ọ̀rọ̀ kan kan bí àbí mi lọ́pọ̀ orúkọ rẹ̀ àbí kí n la kan yín eh, kan bí lásán lásán mẹ rùn mi mọ̀ wọ́n rọ ẹrú lásán lásán kan bí àbí mi lọ korúkọ rẹ̀. ọ̀rẹ́ eh, mi mo fẹ́ kọ́ mọ̀ pé mo fẹ́ kọ́ mọ̀ pé bá a ṣe bí ẹrú la bí o. iyún ìhàn nù sọ́ọ́dì yòówù èwù mi kán yín wúra rẹ̀ wò nínú ìlú àyè kọ́ máa rọ ọmọkùnrin kankan yòówù ọ̀ kó sọ ẹrú lásán lásán. ọ̀rẹ́ méjì bí ọmọ yìí ah. ẹ kọ́ mọ̀. káyọ̀ sọ́lá mo gbọ́ fìrìfìrì kan. ṣé kò lé o. kò lé o kọ́ ọ̀bàlẹ́ náà ni mo gbọ́ pé wà àti ọmọ ẹrú lásán láti ẹrú ọba ìjọ ti wọlé wọ̀de. ọmọ ẹrú òótọ́ ni àbírọ̀ ni. irọ́ ni ìyá mi. kó mọ̀ rí bẹ́ẹ̀ ni o. Ah, irọ́ ni ìyá mi. ọmọ tí mo lè ṣe kó yá mọ̀ rí bẹ́ẹ̀ ni o. ń gbọ́ ọ̀rẹ́. Ah, ìyá wa <laughs> sẹ̀rí bọ́ọ̀rọ̀ ṣe rí o. bọ́ọ̀lù ṣe rí. kẹ́yìn sọ́lá. kó yá mọ̀ rí bẹ́ẹ̀ ni o. kò rí bẹ́ẹ̀ yá. kó mọ̀ rí bẹ́ẹ̀ ni o tó bá rí bẹ́ẹ̀ sọ́ọ̀tì mọ̀ pomi láàrin ìlú yìí ọmọ tí mo lè ṣe mo fẹ́ dákun mi lọ. bó kó bá mi. kí ni wọ́n fẹ́ sọ fún ìyá mi. sọ̀sọ̀ sí ìyá rẹ tẹ́lẹ̀. mi ò sọ fún ìyá mi. èmi alóde yóò sọ sí ìyá rẹ. alákòóbá ọ ọ̀rẹ́ òṣì wọ́n kọ́ ní ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀gbẹ́ gidi. ojú oró báyìí kì í jẹ́sẹ̀ ẹyẹ tó mi òṣìbàtà kì í jẹ́ kẹsẹ̀ ẹyẹ ó wọ̀sàlẹ̀ odò àlàkalẹ̀ báyìí ni tòṣùmàrè àwòfin bí báyìí ni tìkàró ọ̀yẹ̀là bá a bá lójú àríná. Ah, ah, ah, ah, ah. Eh? fẹ́ fi fẹ́ fi mi dèmí. ìwọ ọmọ ọba adéwálé ọ̀dà ṣíṣe kù tẹ́rù bá kọ̀sálẹ̀ tó tún kòkè ó níbi kà kà. fìmílẹ̀ dáadáa kan inú bí mi Ah, ah. Oh, oh, láti ìjọ ìjọ ọ lè sọ fún mi pé ọ láǹgànà. èmi ágànà ta ló sọ fún pé mo láǹgànà àní nídìílé wa níbo ni màá ti wá rí ti tèmi. jẹ́jẹ́ mi kí n roko ọba láàárọ̀. ètò ìmọ̀wé kanyín láàárẹ̀ kan yìí mọ́ ṣe ni ágànà ni. Ah! kanyín lágànà. ìyá wa. ẹ ṣé àwọn òpùrọ̀ kọ̀ ọ̀nà bẹ́ẹ̀ lọ́rẹ́ mi ní sẹ́mi àmọ̀ tán. àbí kí ọ̀rẹ́ mi ó sọ fún pé èmi ní ágànà kan. kàn bí ṣé ṣe pé àbí kẹ́kẹ́ nù fẹ́ sí ọ. ọyìn <coughs> eh, àbíkẹ́ ó padà ó padà wí ná ó padà wí torí nígbà tó parí ọ̀rọ̀ rẹ̀ ní tó wá ikin lẹ́yìn nu ó padà wí. kàn bí àbí kó gbà wọ́n ló délé gbọ́. kó yà gbà ni kó yà gbà. Ah. ẹ dúró pé mo ti dáárín ọ̀rẹ́ méjì rú báyìí àbí ah, ẹnu mi gan abẹ́nu mi ò gbóni. adéwálé o adéwálé o adéwálé o tá a bá pòkún pópó aláàyè ní dáhùn. bàbá ní ń perí ọmọ tí n bá pè ọ́ lẹ́ẹ̀kínní tí mo pè ọ́ lẹ́ẹ̀kejì tí mo pè ọ́ lẹ́ẹ̀kẹta tó o bá dá mi lóhùn àjẹpọ̀ òdewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ọ̀dà láàmù tí í jẹlẹ́bàá ògiri ìwọ náà sì fẹ́ gbà mú mi wọ́n ti kọ̀yìn mi àti ẹ síra wa àti wàá gbọ́ kò ní burúburú kí bàbá ọ sọ pé ọ dọwọ́ ọmọ ńlọ́rùn Adéwálé mo wá ń pè ọ lónìí o Adéwálé o ẹni rẹ nu o Adéwálé o ọdẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta rẹ o tá a bá pòkú ń pópó alàyè ní dáhùn ìjẹ́ ọ̀run ni ọmọ jẹ́ o má jẹ́ pé ayé mọ́ o bẹ́ẹ̀ ni takẹsẹ báyìí ní í láwùjọ òwú tìjímèrè báyìí ní í láwùjọ àwọn ẹranko Adéwálé o. Adéwálé ògbọ̀ mọ́ lọ́mọ tó dánú lù. Ah, àbí torí láàrin nínú ìlú yìí bó mm. ṣe tó yìí obìnrin tí ìwọ ọmọ ọba adéwálé bá ti tọ́ka sí tó tó bá ti ní à hmm, ah, onítọ̀ èlò rọ́kùnrin sí èyí. adéwálé adéwálé adéwálé adéwálé o ah ah ta mo fẹ́ pè ah ẹ̀yẹ́ ọlọ́run ló gbà mí adéwálé. Adéwálé. Òsàrànjẹ́ Òsàìdán ọba Adégbèrún ló rán mi sí yín o. Òun ló ní wọ́n fún ní tẹ́ ìjẹ. Mo sì wí fún mo lẹ́yìn jẹ́ òun ló ló ń jẹ yín ni. Mo wá fẹ́ kẹ́ ẹ lọ rè kọjú oró sí látòní lọ. Tí bá ń pè yẹn gbúdọ̀ jẹ mọ́. Gbogbo iṣẹ́ tí bá ń ran yẹn gbúdọ̀ dá lò mọ́. Ẹ kọ yìí sí. Si Tora bi torágbódoró ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí àgbọnmèrègún àgbọnmèrègún ló bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ló bó òdua òdua ló bí ògbóni mẹ́fà mẹ́ta yalé olúwo méjì yàdọ̀ àpènà ọkọ́ tó kú yọ̀dọ̀ àwọn àjẹ́ àti dísòrò ọ̀kàn lè sùdùrú níjọ wákùn àtijọ́ wá sí àtàyé àtọ̀rúnmìlà lẹ́dìjọ́ rẹ̀ gbé igbá wà nítorí ògbóni ọ̀rúnmìlà níbo lẹ́sẹ̀ ní fọkọmẹ́ lẹ́ ní fọkọmẹ́ ẹ gbúdọ̀ fọwọ́ bàjẹ́ kàn mí lónìí o torí mo ti dọmọ ọ̀rúnmìlà ọgọ́rọ̀ dúdú sì lẹ́mọ ọ̀rúnmìlà tó rámùjú lẹ̀ lọ́mọdé mẹ́wẹ́gẹ́lẹ́ bàbá mọ̀pọ̀ lọ́jọ́ bàjẹ́ kọ̀ọ̀kan á jù lẹ̀ ni èèwọ̀ òrìṣà èèwọ̀ ọ gbọ́dọ̀ dá èèwọ̀ òrìṣà ta lọ́rọ̀ níṣẹ́. èyí ti ṣe ẹ ti ṣe ọ̀kẹ́ mọ̀ wá ń yà yín àti pé bóòlù ẹ ṣe jẹ́. ṣé kì í ṣe kórìí ẹ̀ burú ó ń béèrè béèrè lọ́wọ́ ti àbáwá lọ́yẹ kábíyèsí. ó jáde tẹ́lẹ̀ jákè ṣàlàyé ara rẹ fọ àwa nìyá àwa ló sọ̀rọ̀ màfíà àwa ló ní bàǹtẹ́ pèlè mọ̀ tí bá ní dà láì fọwọ́ kan mọ́. àwa la mọ́ roro a là roro. bẹ́ẹ̀ ni apanimáwọ̀gùn olókìkí òru òṣòlò ṣálá ọ̀ṣálá ṣóló àwa la wẹ̀ nínú omi tá lo ṣá lo àwa la oníbàǹtẹ́ pèlèjà tí bá ní ìjà láì nánu. àwa ni àwa ni bò bí gúnnágúnná bá gúnná fún ọ tó bá ní tàwa ìyá òṣòro sọ fún ọ wípé onítàn ti tẹ́bẹ́tẹ́bẹ́tẹ́ tí rọkàrọkà bá gúnná fún ọ tó bá rọkà fún ọ tó bá ní tàwa ìyá báwo ni sọ wípé àmọ̀lá rẹ̀ sọ pé ó ti rẹ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kúrò náà ẹ má bínú ọmọdé ní í ṣe mí ẹ dáríjì mí ẹ̀yin atapátorí ẹ̀yin atẹ̀dọ̀jọ kan àti ìdíjòrò òru ọ̀gàlàǹta ẹ̀yin tẹ́ ilé mọdé títí tọmọdé gorí odó tẹ́ ilé àgbàlagbà títí tó gorí òrùlé tẹ́ samọrọmọrọ ọmọ játijàti kí òkò tó bàbá kù mọ̀gán lẹ́yìn àsìkò ìrìn akọ́mọ lọ́gbọ́n. ṣé gbogbo ẹni ẹ̀sán kò sí ohun tó lè mọ̀ wí o wo ibi tí ọ̀yẹ́ o ti wọ̀ ó sì ti kọjá àyè bẹ́ẹ̀ ni mo ṣe kọ orúkún kí fi torí bomi gbóná o. ní àyín lónìí bẹ́ẹ̀ ni irọ́ lẹ pa. bẹ́ẹ̀ ni sẹ́ ọmọdé bá dárí sapá àpapà. ó ti pa ọmọdé bá dárí sọ̀rọ̀ kó ló pa. ìrọ́kọ̀ ti kó. bọ́mọdé bá dárí sọ̀rọ̀ oko oko ni wọ́n ti rù pé wà lẹ́yìn. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìgbín rẹ ò lórí olóòfẹ́ sòwò sanransanran ọ̀pọ̀ ọlọ́ọ̀rẹ́ ò nírù olóòfẹ́ mọ̀ ṣe bí àbí bí alọ́nirán ìwọ lónìí ni lónìí ni àwọn ògbólọ́fẹ́ bá bá wọn. ọdún di àbámọ̀ ti di bá fún wọn lóde àbámọ̀ sì ti fòsí mi àṣẹ di bá fún wọn lóde tàṣẹ àtọ̀tún ni àtòsí mo ti fi dífá fún wọn lóde ìmọ̀pọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àtẹ̀rẹ́ lérí àti ìdá onídá àti ìran onídá owó gbọdọ̀ orúkọ ẹ̀mẹ́ta gbogbo èkó ti bá ń gélé lórí lórí kásá ẹ̀sìn àbá mi olùkásá ẹ̀gbà ẹ̀dọ̀ ẹ̀. mo lè fi ń sẹ́ ara mi sì sẹ́ kìí yẹ ti ṣe kí ni ìṣẹ̀lẹ̀ yìí ojú ọgbọ́n rẹ̀ ojú ọlọ́pàá ojú oníwòrò ọ̀run àlà egbèkúná gìrìgìrì ìfẹ́ ẹsíjú ẹ̀fúnmi ń bolè yìí ti wá rí. awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki awaki. wàṣẹ bá wọn yà dọ. awaki. ìjọba bá wọn yà pa. awaki. kí ọ̀tọ̀ pa wọn. Oh. ìlú ọmọ àìgbọ́ wòrowòro ajá lájà kóró ẹnìkan gbọ́dọ̀ bóun dùgbẹ̀dùgbẹ̀ lájà. kàmbíò tàdíwẹ̀rẹ̀ tẹ̀kútẹ́lẹ̀ kọ̀sùn ọ̀bà kì í gbàgbọ́n ọkọ rẹ̀ kó sùn. ibikíbi tó bá wà kọ́ dìde fún ẹlẹ́bùbù lẹ́lẹ́ gbẹ̀gì ẹ̀ lánà. tàtún tàtún bìnàbìnà ní sàfọ̀yẹ̀ ibikíbi tó bá wà lágbàní bá sún ọjọ́ kú rẹ̀ yẹ lágbàní bá sún ọjọ́ kú rẹ̀ yẹ àrítànà nítẹ̀lẹ́ náà àrítàntẹ̀lẹ́ náà. ma bólúmọdì sẹ̀sùn bàálà ìbálàndèrè kí ló wá rò tó tó bá ń ṣàlàyé fún mi. ìyá mi lórí ọ̀rọ̀ ẹrú tí mo sọ ni lóòótọ́ èmi àti ẹsẹ̀ wọlé wòde àmọ́ mi ò rí mọ́ láàrin ìlú ó ti tó kẹta mi ò rí i. ọ̀rọ̀ kódà ìwọ̀nba lówó tẹ ní àtọ̀là tẹ ní ṣùgbọ́n tọmọ ẹ bá dàgbà tó bá tẹ̀lé obìnrin tó fẹ́ lọ́kọ ẹ mọ̀yàn fún o ẹni tó bá ti mú wá ò fẹ́ fẹ́ olùkẹ́jẹ́ ló fẹ́ ẹ mọ̀yàn fún un. wọ́n ló kọ́ mi ẹ wà tó má ti rí mi mú wá ṣàfihàn kí wọ́n bá wa gbé. ẹ ṣe ìyá mi. àìsàn rèé rò káyọ̀ bó pẹ́ bóyá olóore lé o ti yá fún ọ̀run láti padà síbi tó ti wá ọgbọ́n wọ́n padà síbi tó ti ń bọ̀. ṣùgbọ́n rántí gbogbo àwọn èsùsù ìdí tí mo dì ó sí àwọn nǹkan tí mo sọ fún ọ lóru àwọn tí mo sọ fún ọ lọ́sàn-án wọ́n gbàgbé kankan nú ẹ̀ bó sì ṣe ń lọ ìtara ààfin ọba omi kò kọrí sí ààfin ọba omi kò. ara mi mú ooru. ẹ̀pin oníyọ̀rọ̀ àbẹ́ẹ̀rí nǹkan kàn ọmọ lálùdé ó kọ́ olóhùn ò fẹ́ kúrò nílé ayé yóò ti di dandan yóò kúrò láyé ìfún ani yóò kúrò nínú ayé ìfún ani. ọ̀tún mi rọ́ nìkan bí ń pa bí ọba kú lẹ́rọ̀ yóò kú lélẹ̀ tó bá ṣe péjọ wọn bí kàn bí kankan níwọ̀n èèwẹ̀ kọ́kàn lára gbọ̀n gbọ̀n bó bá ṣe péjọ wọn bí kàn bí ọṣẹ níwọ̀n èèwẹ̀ kọ́ ṣẹmọ lára gbogbo orí rẹ̀ tá a pè ńrọ́ lọ pa ọmọdé búroko òbójú wẹ̀yìn òjò kọ́ lolúwẹ̀rẹ̀ pani ìwọ ìwọ àti bàbá rẹ kéré. kànbí kànbí kànbí ọmọ lálùdé níbikíbi tó o bá wà ikú rẹ rèé kọ́ gbọ́dọ̀ dọ̀la lónìí ni. bó ni èsì ti mọ̀ àwọn wo ni wọ́n ń gbìmọ̀ lọ́rọ̀ èèwọ̀ èèwọ̀ ìjọ àbá nà tán ìjọ náà là bá ìjọ àbá bá ìjọ náà là nà kù ibikíbi tí wọ́n bá ti wà ní ìjọ pé ti ọ̀rọ̀ náà ló fẹ́ tẹ̀lé wáyé. wọ́n ní ọ̀jọ́ báyìí lọ́rọ̀ náà mú kí ọ̀jọ́ báyìí ni ọ̀rọ̀ ọ̀tọ̀ múlẹ̀ àkẹ́rẹ́ ń tọ́tọ́ fẹnu kọjá ẹjọ́ náà lọ́kànlẹ̀ pa lónìí ni kò ní dọ̀la. ọjọ́ ọ̀sẹ̀ ń bí. ìgbà ni wọ́n ń pa ẹnìkan kì í pawó. ìyún ń gbá lẹ́nu tiẹ̀. bẹ́ẹ̀ni. lẹ́nu tiẹ̀. bẹ́ẹ̀ni mo wí fún ọ. o tún wá lórí láyà. ọ̀pọ̀ nulẹ̀ wá bá wa ìwọ ò ti mọ̀ wípé títẹ́rì. wo lẹ̀ ń dì mẹ́rù tó jẹ́ pé tiyín ràn yín lẹ́rù àfi kẹ́ ẹ dẹrù ẹlẹ́rù mẹ́. ṣé gbogbo èèyàn lẹ́rọ pé kú pa ni ògì wọn awo ọ̀run díbá fún ọ̀run ọ̀run lọ rèé ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ àṣẹ̀ṣẹ̀ ọ̀run ọ̀run òtúmọ̀ ọ̀run lọ rèé yẹgẹ́ mi. wọ́n ní irọ́ lọ pa irọ́ lọ pa o. àbátí alágẹmọ bá dẹ̀ òun lò òṣòkè ń gbà ó yọjú ẹ méjèèjì kó kélé díẹ̀. ó yá. ọmọ lẹ́bọ́. ìyẹn bíi kí ló pé ibi tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wọ́ra wọn. ìyá bàbá kò ṣe ìgbẹ́ni náà ìgbìgbò ìgbọ́dọ̀ gbélé tí ẹ̀kọ́ kádó ìrẹ̀ ìgbọ́dọ̀ gbélé tí ẹ̀kọ́ sókè tó lù fún ọlọ́pàá kan wọn gbọ́dọ̀ dágbére kó tó kú láàrin kìtìkìtì ni wọ́n yí àbìrà ni wọ́n dà obìnrin àrùn ni wọ́n ti jẹ ilé. àṣubú tì. lálùdé wàá wọlé kó wò kè wọ́n ní aṣẹ́rẹ́ ẹ̀kú aṣẹ́rẹ́ ẹ̀kú ilẹ̀ ní sọ́mọ Odùduwà nífẹ̀ẹ́ ilẹ̀ tó sọ́mọ Odùduwà nífẹ̀ẹ́ lónìí ẹni tó bá jí tó perí wa níbi ikú oró ni kó máa kú inú àgbàrá ẹ̀jẹ̀ ni kó máa sùn àkèrèǹgbè tó pọnmi tí ọ̀dà bọ̀ ǹjẹ́ ọmọ kékeré bá fọ ǹjọ́ náà ni wọ́n sun fún ẹ̀ káàkiri ayé. lálùdé. apẹ́ tí wọ́n rán ọ̀gbọ́dọ̀ jẹ́ wọn sọ tẹ́lẹ̀wọ́ ọ̀gbọ́dọ̀ mú kérékéré ọmọ rẹ ní mapẹ́rẹ́ wọnú àwọn mi ní mú kéègbè sọ kánáwó ọ̀gbọ́dọ̀ fara tasọ́tasọ́ lílẹ̀. ẹ ẹ ẹ ẹ ibi tẹ́ ẹ wà ilẹ̀ kó ń gbé yín lè. ẹ họ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé gbogbo wa dáadáa tí yẹn kó náà lè tún ọpẹ ní ẹ̀yìn bá ti dúró àwọn olórí burúkú ti sunkún jẹjẹ olùsí yẹn ti dání náà sí a ẹ jẹ́ fẹ́ náà sí yín lára kí n tún náà sí yín lójú kí n kọ́kọ́kọ́kọ́ sí sáà sàrà lójú ti yàn ta. ẹ lẹ́ mbẹ́ o ẹ jí rẹ o bàbá rẹ àbọ̀ òtún bẹ́ẹ̀ wo kódà àti ìwò olórí àgbà àgbélé rẹ̀ olóyè láwọn òbí bàbá yóò ti ẹ̀ kambi níbo lọ ń lọ sáàfin mi lọ ń lọ. ọlọ́run ṣeun ní àyín lọ́ọ́ ti jẹ dẹ́ndẹ́ ẹ̀yà torí ẹ̀ ní fi ń bọ̀ láàfin. tẹjúmọ́ mi kọ́ wò mí re. òòṣà tẹjúmọ́ mi kọ́ wò mí re. ó ti kò mí lónìí ó ti kó kú ó sì ti kò mí lónìí ó ti kó àrùn. gbọ́ wo kẹ́kọ̀ọ́ owó lẹ̀ òní lọ́ra yé mọ́. ó tó ọ̀sán pẹ́ darídarín àwọ̀ ọ̀sán lọ́lá òkùnkùn bírímù bírímù àwọn òkè jẹ́rò adífáfó pẹ̀rẹ̀ bùtú onílẹ̀kùn tì í mọ̀ sí aládé kojú lórúkọ ẹbọra tí ń gbẹ́nu omi ẹrù kankan jẹun lẹ́rù ọ̀rọ̀ àjẹmọ́kẹ̀lẹ́ nígbà ní bẹ́ẹ̀ lóde ìsálú ayé egungun ọmọ tuntun ni wọ́n fi rorí ẹran ara wọn ò sí. bàtà ń bọ́lẹ̀ òbirikìtì adé afọ èyí tí sọmọ ọ̀ràn yẹn lóko níjà tí Ṣàngó ń lọ sáàrin ọ̀tá bá ń bí ń lọ sáàrin òṣìrì kí làrìrá fi tẹ́tẹ̀ igbá ọ̀tá onílẹ̀ ìdọ́gbẹ́lá. ilẹ̀ bẹ́ẹ̀ ni kìtìkìtì. èrò pàṣẹ fáwọn mi àjò bí gèrè fáwọn mi àpọ̀ àti kí àtọ̀pẹ̀ ní wèrè tún sọ́ọ̀tì ẹ̀ hàn má bá dáhùn lọ sókè gbà gbogbo agbára rẹ kó dòtú bá tẹ ah! ah! bó bá kọ̀ọ̀la yóò máa kọ̀ọ̀la ni wàá tẹjú mọ́ mi kọ́ wò mí re ọba adégbèrò atẹ́rìgbájú ọmọ ọlọ́fin ẹ̀rìn ògùn abájọ́ ọmọ onífẹ̀ẹ́ hàn ní akiri eporegbe tó bọ́ ya lẹ́nu lé ọ̀fẹ́ ní lápẹ́dé ní gbẹ́ngùn kejì rẹ̀ ọ̀fẹ́ ní kémi adékànbí ó mú wọ ọba adégbé ródélé lónìí o ngbà. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ló máa bọ̀ lónìí ilẹ̀ ló máa bọ̀. omi tẹ ìwọ̀n mi lẹ́nu. olóyè ọmọ báwọn mí-ín gbọ́ a ní òsẹ́ni kankan ní níyẹ̀wò àbá kábíyèsí ń bẹ̀. ẹ̀gbọ́n náà ẹ̀yin ẹ̀ṣọ́ bàbá ọmọ ọ̀dọ̀ ní màsírí ọ̀gá ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ní màtísun ọkọ ọba tá a fi ń sọ mú lọ́lọ. ẹ̀yin bàbá ẹ̀yin wọn dágbére kan fún wa lóòrọ̀ yìí o wọn kọ́ làwọn ń bọ̀ lásán wọn sì sọ wọn sì jáde. ayé tó dáṣẹ sórí òfurufú jágàdo. po mọ́ba lọ òde ọba lókun lọ́wọ́ òde lẹ́sẹ̀ òun bọ̀ kí ló dé kí ló sún ọ débẹ̀. ẹrú ọba ẹrú ti ẹlẹ́rú ọmọ ni ọmọ. ọmọ ni o kì í ṣẹrú ọmọ ni. tó sóòkù lánàá àṣírí rẹ̀ lẹ́rìn o. Ah. ẹ wá láyé mi ẹni tá a fi ti ọba tí mà àti jẹ àti mu àti sùn tá à ń ránṣẹ́ tọ́ wá ní ìṣerú lónìí. bó ti rí gan bàbá wí o bó ti rí bàbá wí. ìṣerú bẹ́ẹ̀ ni. kí wàá ní sọ́mọ ni bó tilẹ̀ wù kórúkọ rẹ̀ kó lọ́tọ̀ ọmọ bá ní àtẹ́sí mbẹ́mbẹ́ ẹ ṣàlàyé. ntẹ́ ẹ̀ mọ̀ ó pọ̀ ju ntẹ́ ẹ̀ mọ̀ lọ. ọ̀rọ̀ àná dìtàn hmm. ṣe àná dọ̀rọ̀ ojú kókó ibi tọrọ ń takú sí òní láàtú àṣírí ojú okùn rẹ̀ rèé. igi gbọ́ aborí gogogo igi ọ̀dàn aborí gogogo òkè sórí bìtì sórí sóso mọ́ wò adíbá fún ọkàn lélùgbàrún mọ́lẹ̀ lọ́jọ́ tí wọ́n lọ rẹ wópin ọjà láyé wọ́n bá fògbè sẹ́sẹ́ ògiri wọ́n ní ẹ̀bá fòun ogbè fògbè kógbè dẹ́kun àwọn rílé. wọ́n lóye àpò òyìnbó ṣiṣẹ́ ẹ̀yin olóye olóyè ọ̀tún dáwó ní kò sí àwò ìyálòdì. ẹni tí fa ń tọ́ka sí nínú àwọn ọmọ yìí méjèèjì tẹ́ ẹ mú orúkọ wọn wá adérọ̀gbà èyí ni ifá mú o ẹ wá gbọ́ o ifá jẹ́ oyé wa wípé kẹ́ ẹ ṣe ní kánmọ́ kánmọ́ kẹ́ ẹ gbéra kẹ́ ẹ lọ sí ìlú ibi tí adérọ̀gbà wà kẹ́ ẹ wí fún pé kó máa bọ̀ ń lu bàbá rẹ o ẹ má wà jọ. ẹ dákun bàbá ẹni tí ó wá ń gbé òkèèrè tí ò mọ bá a ṣe ń ṣe nínú ìlú yìí ẹ dákun ṣerú ẹni bẹ́ẹ̀ ṣé yóò mọ bí ó ṣe máa tọ́jú àwọn arúgbó ẹ wá wo àwọn kan bó o wá ní odù adérọ̀bà yóò sì wá kùn ju ju tèmi lọ. ọ̀rẹ́ ẹ yà nípe ọlọ́mọ torí orílẹ̀ èṣẹ́ kọ́ ọ̀dọ́ba lọ́la kí mo di bàbá gbogbo wa ẹ ṣùgbọ́n má gbàgbé tó bá wọ̀ pé èèyàn ní ewu olódùmarè ntọ́ bá wọ aráàlú ní fàgbẹ́nu ọ̀run mi là á sọ. ẹ ṣeun bàbá ah! ẹ ṣeun. ọ̀sà tẹ́tẹ́rẹ́ ah. eh? ọ̀rẹ́ ní ṣòfófó òlú fún ọ ni. mo sì ti wá mọ̀ báyìí mo wá rí i pé ọba ni kò tí ì bàjẹ́ bàbá mò ń bọ̀. bàbá ẹrù mi. tí n bá lè dórí ìtẹ́ mo mọ̀ pé obì yín yóò gbójú báyìí lọ tèmi bá ti ń pàṣẹ lọ lọ́tún ẹ̀yin ọmọ ń pàṣẹ bọ̀ ló sì ni. mọ́mí mi mọ ọmọ yẹn jẹ ipò ọlá bó o ti rò tó hmm. ti yọ ah, ah. ẹ wọṣọ ẹ kọ̀wọ́ ọgbọ́n tó lé ọmọ olóko ọkọ̀ sọ́ọ̀mọ̀ ni hmm. wàá máa fòmùkọ̀ ọlọ́gbọ́n ni ò ní jìnnà sí o hmm. ẹ má rò báwọn o bó o ti wá wí yìí èmi náà ó dùn bí alátìlẹyìn rẹ torí wọn ní àkàsọ̀ faratilẹ̀ faratilé àkàsọ̀ tó faratilẹ̀ tó faratilé ò lè yẹ dànù láyé ìtòrò tó so tó lòun ọ̀faratigi ẹ̀fùfùlẹ̀ ló wò o ti wá ń jẹ fágbà láì ó ti dọ́mọ àgbà tọ́lá àwọn kan ń bẹ táwọn ń ṣe tọ̀sán-tò àwọn làágbé ń wá ń jẹ fágbà ọmọ àgbà. àwọn ọmọ yìí ò dífà ilé méjì wọ́n ṣàgbọ́pẹ̀lẹ̀ woro wá àwọn dà àbí wọ́n bá fá ní gbólóhùn ìwọ bá pẹ̀lẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àrò ẹ má jẹ́ àṣìṣe o ká má ṣìnà o wọ́n kàn déédé sọ pé lágbájá báyìí ni yóò jọba ẹ wù ú ká ju òkò mọ́ ìkòkò kó sì lọ bá ń tòótọ́ irọ́ ni ṣó ti yé torí náà nǹkan ojú orí yín tó inú mi lọ́rọ̀ yìí ti wá ọ̀tún àá àgbàlagbà máa sọ̀rọ̀ bí èwe bí ṣé gbogbo wa la mọ̀ pé tó bá dọ̀rọ̀ pé ká yan ọmọ oyè láàrin ìlú wa ah, ifá là ń bi léèrè tí bàbá yìí ti fún wa ìlà àtẹ̀lé o sì wá fẹ́ jẹ́ o. ṣé wọ́n ti ní bá ọba lẹ́yìn lójú ẹ̀rí ara àlè ìbò ní í dà àwọn olùrọ̀ ní ìlú wọn ti kọ́ pẹ̀lẹ́ wa. ọ̀tún ọ̀tún nǹkan tí ifá ti sọ ní gbàgede lójú àwa gbogbo olóyè Ifá lọ sọ̀rọ̀ àbá àwọn bàbá lèmi lúkòsí kan sí o. orí tí ó dájú nínú agogo dẹni ti wà ọrùn tí ó sì lè jìgbàrà lẹ̀kẹ̀ nínú agogo dẹni ti wà ìbàdí tí ó lo mọ́sà ìyàsọba tí kọ́ná yanranyanran lọ́wọ́ orí mi ẹ má jẹ́ àṣẹ tí ìkúnṣẹ́bọ ká mọ́ sàyà gẹ̀nẹ̀pà sẹ́sù ká mọ̀ wojú ọ̀run yànyàn bí ẹni pójú òní rọ̀ mọ́. ntí wí òun làwa sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ sì ni tẹ́ ẹ̀ bá tẹ̀lé àfàìmọ̀ kí nǹkan míì má ṣẹlẹ̀ ẹni tí fámù ni ẹjọ́ ìdìbò. tẹ ẹ bá ti wí náà ni. bàbá olóye ẹ ṣeun ẹ má fi nù wá àmọ́ jẹ gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá gbogbo rẹ̀ ń ló yé wa àmọ́ ní tífà sọ ńlá tẹ̀lé. Ah, ah, ẹ má dìfà alákìsà ẹ má dìfà aláṣọ púpọ̀ gbogbo ẹlẹ́sìn náà ni wọ́n ti mú ayọ̀ sí lóde òní ó dáa tífà ó gbé gbogbo wa rẹ̀ tífá bá gbè yín aṣọ yín ò ní dọ̀tí tó yẹ yín. àwa ẹ̀sẹ̀ alátẹnujẹ àìsẹ̀ alátẹnujẹ èyí tí fáwí èyí la fún yín. ìfá tẹ ẹ dàlẹ́ méjì tẹ ẹ dìbò sí ṣé ẹ sá lọ ni abẹ́ ń bínú lọ kí ló dé gángan. kiri ó lè gbẹ̀yìn ọ̀rọ̀ lù. àwa ò ní pè yín mọ́ èyí tá a pè yín fún ẹ̀ ṣe tí ẹ̀ mọ̀ wọn ara yín àwí èyí rí orí ọgbọrọ bí okùn ṣòkòtò àwọn aláṣọ pípọ́n ẹ àjèrè. adégbèrò ńkọ́ adégbèrò wà gbogbo ìlú wa ló mọ̀ pé kò sí ti adégbèrò òfin jù mí lọ ó lówó lọ ó gbajúmọ̀ ó tún mọ̀yàn. Hmm. ọba lọ́la sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ kì í sọ̀rọ̀ owó bẹ́ẹ̀ sì ni kì í sọ̀rọ̀ ọlá kì í sọ̀rọ̀ gbajúmọ̀ gan-an sọgbọ́n ní tí bẹ́ẹ̀lẹ̀ ni pé ọ̀rọ̀ Ifá la tẹ̀lé bá a ṣe wá tọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ifá yìí ìwọ ni Ifá mú odù ẹ ló sì kù bólóyè ti sọ. ọba lọ́la ó kéwe ni tó o bá wá kéwe ọ̀rọ̀ Olúwa ó ní bá a ṣe ètò èèyàn bá a tó káká kó dìkùkù tí olùrí ọba ti kún níwájú fá àwọn ò mọ̀ ní í mu ṣùgbọ́n odù rẹ ló kún ló jẹ́ àtọ̀ ọ wá ká mọ̀ wulẹ̀ dóhùn pẹnu ní ti àwọn ìlú yẹn rán mi sí ọ̀rẹ́ gbà. ìlẹ̀kẹ̀ sàmì ọmọ oyè ìlú wa nu. wàá gbọ́ o àwọn ìlú làwọn fún ọ ní ọjọ́ méje kó o fi kàn án lá nínú ìlú wa lọ́hùn torí kò ní pẹ́ tẹ ìwọ̀ pẹ̀lú. Ah, ẹnu rẹ ò ní ẹ̀kọ́. iṣẹ́ rí eléyìí kékeré ni eh. tẹ́ ẹ bá lè tì mí lẹ́yìn tí mo jọba hmm. ah, obì yín yóò gbójú báyìí lọ. Eh, eh, ẹ wá gbọ́ olóyè hmm? mo mọ̀ pé o ò lè fi ẹ̀kọ́ tanná fún mi. n ti ń bẹ́ẹ̀ nù kínní hmm tèmi nìkan ni àbí ti gbogbo àwò tí ń bẹ níbi. ewékewé ìbé pín dùgbà ìtàkùn kítàkùn ìbá kẹ̀kẹ́ dùgbà lu ẹ. yangi wo ni yóò bẹ sùdùn ẹ bọ. kò sí. ìwọ ló ní. lémi nìkan. àbí o. olóyè ọ̀tọ̀ àwọn anìkàn níjọba. dégbèrò ọtìjọba ọgbọ ọtìjọba o ẹ olóyè ọ̀tún wọn mú rìnrìn àjò. awo hmm? ọ̀kan wa ń kọ mi lónìí torí pé n tá n lé òní dúró bẹ́ẹ̀ lẹ́ni tí ń lé ní òní ẹnẹ́sẹ̀mẹ́ ọmọ tẹ àwọn apèndó rọgbà tó jẹ́ kejì rẹ̀ òun ọmọ rẹ̀ òun náà mọ̀ dúró ń bi ọ wà lọ́hùn ọgbẹ́ wò láà dà sí. <laughs> olóye hmm? ìsàsí ni a kò sẹ́sí lórí ni a sàsí ni ṣìṣe ṣìṣe tí mú èbúkọ tí fi gùn ìyá rẹ̀ láṣẹ sí. ọ̀rọ̀ lórí olóyè èdè tó fẹ́ jẹ ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí o kò sì mọ̀ pẹ́gbọ́n rẹ burú ẹ̀rù ẹ̀gbọ́n rẹ̀ ń bà mí. ọwọ́ àmọ́ tó ṣẹlẹ̀ má jẹ́ ń dààmú lọ́sàn-án mọ́tò sùn lóru lórí ọ̀rọ̀ yìí wọ́n rẹ̀gbọ́n mi lẹ̀ tó sọ pé kí wọ́n á dọba yìí tó bá wá tí ò bá wá wọ̀ sọ́gbà lé bàbá rẹ lọ. ìṣe wa lọ lé bàá mi ìṣe wa lọ lé bàá mi tó o sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ mo nífẹ̀ẹ́ rẹ yìnyín lè fi ọ́ lẹ̀. ǹjẹ́ ẹ ti sọ fún àwọn ẹ̀jẹ̀ táwa mọ̀ gbà. ìyá ẹ ṣeun tẹ́ ẹ bá lè tì mí lẹ́yìn tẹ́ ẹ pawọ́pọ̀ gbẹ̀nró gẹ́gẹ́ bí ọkọ mi gbogbo ẹ̀jẹ̀ yín pátápátá ni wọ́n mọ̀ sàn. o ti ṣetán. bẹ́ẹ̀ ni ìyá. awo retí wá ń jẹ fún ẹyẹ. ìyá o. ẹ tẹnu dáadáa o èso ṣetán ṣé gbogbo nǹkan tá a bá béèrè ṣé yóò fún a ṣé òní di máa jó lọ mò ń wẹ̀yìn rẹ àwa àyà sì ni apọnmọ má gbọ̀já ni a ẹni ọba ni ká pọ̀n á pọ̀n. kódà ẹsẹ̀ rẹ̀ ò ní wọlé ìyá bá sì lẹ́sẹ̀ tòun kọ́ máa wọlé ní túrúrú ni. adégbènró adégbènró adégbènró ẹ̀ẹ́mẹ́ ló ni mo pè ọ́. ẹ̀ẹ́mẹ́ta ni. ẹ̀ẹ́mẹ́ta. bẹ́ẹ̀ni sórí àkọ́kọ́ tí mo pè ọ̀hún ìfàlétí ni ẹlẹ́ẹ̀kejì ìkìlọ̀ ni hmm. ọmọọba dégbèrò sórí ẹlẹ́ẹ̀kẹta ìbáwí ni hmm. tá ọ bá ti kọ̀ tá ọ ṣe ń tọ́ yìí ó ṣe tá ọ san ẹ̀dá ẹ̀wá lákòókò wò ó. ẹyin yẹ o. ẹ wo ẹ wo bàbá o hmm? bàbá ẹni ọ̀sẹ̀ ní báyìí. wọ́n ní ọ̀sẹ̀ ní báyìí ó ti jọba. o ní orúkọ ẹni. ó ti jọba. àló ah, ti rúkẹ́ ẹnu. àwọn àìmísí kan mo rí ó sì jẹ́ ọmọ òkun ẹ̀mí ó ṣe mú kú lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn náà ló gbé gbègbè e òun láti sọ́ra o nítorí ẹ̀mí rẹ̀ lórí oyè ọba tó fẹ́ dùn sọ́ra gidigidi lọ́rọ̀ tí ń bẹ ń bẹ ó mú kó ẹ̀mí lọ. bàbá ẹ lè bá mi sọ̀rọ̀ tí ṣùgbọ́n lè tẹ́ sọ yìí tó bá jẹ́ pé bí òṣùpá mẹ́ta sẹ́yìn lè bá ti bá mi sọ̀rọ̀ yìí bàdà àwọn ọ̀rẹ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ mi lókè odò désàlẹ̀ odò désàlẹ̀ àgọ́ gbogbo ti pè mí lọ́ba lọ́la wọn ò pè mí lọ́ba lọ́la àwọn gaba ọba ọba gan ń pè mí báyìí. báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ bàbá. ọjọ́ kú rẹ ni ẹ ọláyà fún un ó tún mọ́nù sọ́ra fẹ́mi rẹ̀ ọjọ́ ọkú. tó tó bá jẹ́ pé bìtẹ́ pinnu sínú láti ṣe é tó ẹlẹ́nu gèdègbè ló làmú yẹn máa bá kú dọ́gba tó. Ah, bàbá mo lè. ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀kẹ́rẹ́ wa tọ́jú sú mi báyìí owó tí mo fi ro òògùn kò kó mo bẹ́ẹ̀ sọ ni tàbọ̀wọ́ alágbàdo ẹ̀yin òkú wá rí adé ah, ẹ̀ àhàn mi lè mà mí. ọ̀bálọ́lá ẹ kú sẹ́ o. orí adé ó gbẹ o. a àṣẹ bàbá. ọ̀rẹ́ ó dayọ̀. ọ̀bálọ́lá. ọ̀pọ̀ tẹ́sí sẹ́yìn máa ṣòkò yín. Ah, lóko èwo. oko bàbá òjò tó bá wà lẹ́gbẹ̀ẹ́ lé wa ni. oko bàbá tèmi àbí oko bàbá òjò. oko bàbá òjò ni o. sọ̀rọ̀ mu nǹkan o. Ah ìyá lọ jẹ́ màbó òdò ńlẹ́ pé mo rẹ́nìkan tí ń jó bí àti kòkó ká o. màbó ah, ah, ah. òdò. mo ẹ̀sẹ̀ kẹ́ kòkó lọ́dún dì. ó dáa o. àwọn òṣèlú màbó òdò oko olóko oko olóko lẹ́wà o. balọ̀ lọ oko olóko lẹ́wà o. màbó òdò kọ́ bàbá àlàbí ni. ẹ dákun lé rí ibú. ọkọ rẹ wọ ajá ló wọ. ọkọ mi ni ọkọ mi ni ọkọ mi ni. ọkọ rẹ ni kí ni ayọ̀ ó jẹrà sínú túbú ni. níbo ta nílé. ẹ o láti bo. mo fẹ́ wá rọ́kọ mi àyìn ni. láàjì eh. ló wá fẹ́ rọ́kọ rẹ ó fẹ́ rọ́kọ rẹ láàjì olórí ah, ẹ̀sọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́n wọn náà fẹ́ ọkọ̀ àwọn lájì. tó o bá rọrùn pò tó o wà ní kò yẹ kó o fa jìnrìn ìwà dáadáa òsì òsì àtàmọ́ra yòówó ni. bàbá ọkọ mi ẹ fà sí àná. kò lè péréte ni o. bọ̀kọ rẹ̀ bọ̀. ẹyin ẹyin bọ́bí ọlálejò ọlálejò sùúrù baálé mi. ìbírò nǹkan yà ni. ẹ kúrò yín báyìí ẹ kúrò yín báyìí ẹ kúrò yín báyìí bàbá yá ẹ kúrò yín báyìí ẹ ṣeun ẹ ṣeun. àbálẹ̀ ìlú òun ti á jẹ́ ẹ̀. ìbírò nǹkan yà mi. ó baálé mi. ó ṣẹ̀ṣẹ̀ gbàpọ̀ nífẹ̀ẹ́ mi. Ah, ìfẹ́ ni ìfẹ́ ni ẹ ṣeun ìfẹ́ ni. àmọ́ ìgbọràn ló kó bá mi o. wọ́n lọ́mọ yín o tuntun tó mọ̀ yẹn gbà o. torí pé bàbá rẹ sọ fún mi nínú ìgbà ìwọ náà fi sọ fún mi nínú ìgbọ́ àmọ́ tá a bá tán ní ká wọ̀ ọ́ tí n bá kọ̀ tí n bá ní ìjẹ́ òye yìí ó lè má kàn ìdílé wa mọ́tà ìdájọ́ láyé àmọ́ òun mi kò wọlé dáa mi ṣùgbọ́n yọ lọ́rùn ọba gbogbo rẹ lọ ibi tí mo wà yìí Elédùà nìkan ló lè yọ mí kò mí. Elédùà ó yọ. ẹyin àsìkò ti tó ẹ ṣeun ah, ẹ ṣe. ẹ dákun ẹ dákun ẹ. kí ni ẹ ẹ ẹ fìpàdé lẹ ẹ ṣeun ẹ ṣeun. kó bá mi fún ọmọ mi. ẹ ṣeun ó dá o. ẹ ṣe ẹ ṣe ẹ padà Elédùà àṣàánú mi o. ẹ padà wọlé wọlé wọlé ilá yín kù mọ lórí o. wọlé wọlé wọlé wọlé ẹ ṣe o. Ah. mọ́tẹ̀ yẹ sọ ọmọ wípé ọba àlùwà yìí Hmm, n ti ń fi ọwọ́ pa idà wa àyà lójú ọdún ìlú wa ẹ̀ ó ti súnmọ́ tílé tán kò tí ì mú ẹ̀jẹ̀ wa wá ah, ẹ dúró ná ṣé ọba adégbènró ó fẹ́ fi ọ̀rọ̀ wa ṣe àti kò débo lóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ọ̀bọ̀ kò wá sí ṣíṣe kò ṣàìṣe kẹ́ ẹ wọ́nà báyìí gbẹ́jẹ̀ wa bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ torí bí ọba fún wa lẹ́jẹ̀ wa tí wọ́n bẹ́ẹ̀ fi lè ṣe ọdún yìí ah lálà olù. a fẹ́ kó o dúró sí ọrùn ọba adégbòǹjọ báyìí kó o dúró sí lọ́rùn báyìí kó o sì mọ̀ wà pẹ̀lú rẹ̀ nínú ààfin rẹ̀ lóòrèkóòrè kẹ́jẹ̀ ìwà kọ́ mọ́ jáde lásìkò ó tán. yèyé bẹ́ẹ̀ kú ṣe mọ̀ pé kò síṣẹ́ tẹ́ ẹ rán mi tí yìí ń jẹ́ iṣẹ́ ọba eléyìí lé lọ o ìyá ìlé lọ. gbẹ́gbẹ́gbẹ́ ni ẹ sọ. Ah, ah. ó lè dáṣẹ́ ọ̀hún jẹ ṣé wọ́n ní ọjẹ́ ni àbí kó jíṣẹ́ fún wa òun ṣẹ̀ṣẹ̀ wá ń sọ níwájú tí a tẹ́mi ìyá gan jókòó pé ò lè dáṣẹ́ àmọ́ bọ́ bá ṣe kọ́ fẹ́ dá yẹn so mọ́lẹ̀ ó dà so mọ́lẹ̀ abẹ́ ẹ̀kọ́. Ah, eh. ẹ̀yin yàrá eh. ṣó wá rí àwa àyà wa rìn ọ́n ṣe báyìí kọ́ ọ lọ jíṣẹ́ fún ọba adé egbò ìró pé àwa àyà arán ọ sí pé ẹ̀jẹ̀ wa kò tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní pé ká arán yẹn sí yẹn ṣé bá a ṣe ṣojú níta ìpín obì lọ́jà ẹ̀dẹ́ ọwọ́ àdì pé tá a bá ránṣẹ́ sí kábíyèsí kò ní mẹ̀jẹ̀ ìwà wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀tún mi sì ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé wọ́n ní wọn kò yẹ bolóṣà lọ́wọ́ Eh, bí wọ́n bá kì í bọ̀ lọ́wọ́ tí ò ṣe bọ́ àwa ìyá ò sì gé e. ká tó ṣe ọdún yìí ẹ̀jẹ̀ wa gbọ́dọ̀ tẹ̀ wá lọ́wọ́. bẹ́ẹ̀ni ìyá wa ọtún ẹyẹ. Hmm, bẹ́ẹ̀ni. ènìyàn lórí òun ènìyàn àbìdí ọ̀rọ̀ àìfẹ́rú ẹ̀kú lára èèyàn lára náà láti bá rẹ̀ àwọn ní ipò lè kó wá jà àwọn ní wọn tó kí wọn wá mú gbogbo àwọn ọ̀sẹ̀ dúdú wọ̀nyí tó bàjẹ́ tó burú jù ọwọ́ àwọn ọmọ ẹ̀dá ènìyàn náà ló wà ẹ̀rọ ẹ̀rí nǹkan báwọn ẹ̀yìn nǹkan mọ́ kí ni tẹ́ ẹ ṣe fún kò tó ní kí àná rẹ̀ yẹn gún yín dání ọ̀rọ̀ sọra rẹ̀ bó bá yá o bó bá kò ní tọkọ̀la tí ó ṣẹ̀gẹ̀dẹ̀ tó lóòótọ́ lọ́rùn orí olúbi ni wọ́n ti kà orí olúbi ni wọ́n ti kà ìyẹn ò ní sẹ́yìn mọ́ àṣeyẹyìn eégún fi sọ ìyẹn ti kọjá nù ìyẹn ti kọjá nù ní àtìṣeṣẹ́ náà parí kàbí ni ó tẹ̀lé lọ oní olórí yẹn ju iṣẹ́ náà parí àsìkò àsìkò sì ti ń tó láti tìka mọ́ra. ọ̀dà bàbá àmọ́ bó bá ṣe pé kànbí ni ó lọ sí sóhun iṣẹ́ wa kù tẹ́sí o. àfihàn ni jẹ́ ẹkùn wọn àgbọ̀dọ̀ dúró lásán olódùmarè ni ó ti àlẹ́yìn tá a fi yanjú wọn. àṣẹ àwọn oníríbi kan wọ̀ sí. ẹ ṣe bàbá.

ilé jẹun ní bàánù. gbígbé fún mi ò tí ni wọ́n jẹ ti a jẹ́ ìyẹn máa fi àìlókun nú a máa fi lògbà. bá mi kò wù mí jẹ ni. ọjà wọlé kó lọ rí jẹun. tì rí. ìyá àbíyè. ẹ káàbọ̀ rẹ̀. ìyá àbíyè. ewé rè tó bá ti délé kó mú ewé kó bó kó kúnná kó ra fomi sí kó fún mu tó bá ti mú omi wẹ́rẹ́ làgbọ́ béwé ti ń bọ́lẹ̀ lára igi tí ò nígi lára bẹ́ẹ̀ làgbọ́ kó fún kọjú yóò mú o yóò mú ọ rí yóò yóò abọ rẹ tí ẹ ní mi tẹ fi kún fún mi. ṣé mi mo fún ọ ṣé bọ́ ọmọ mi kọ́ tó wá sọ́dọ̀ mi lọ́la àwọn ìyá mi ò ṣe òmọ̀nìgà mọ́ lọ jẹ́ mọ́ bá padà báyìí ara rẹ̀ ti gbóná àti amọ. ah ìṣesì. fọkàn balẹ̀ o fọkàn balẹ̀. ẹ̀rọ pèsè ni àtútù náà bá lé olúwẹ̀rí ó yá gbìn bíbí o kẹ́ mọ̀ jẹ́ o gbìyànjú kó gbìn. màmá hmm? màmá ẹ gbàlẹ̀kẹ̀ ọwọ́ mi kẹ lọ fún bàá mi kó bá ń fún kàn bí ọmọ mi. ìbírónkẹ́ ìbírónkẹ́ ìbírónkẹ́ ah. ọba ńlá tó fi gbogbo ayé bóra bí aṣọ. àtìgbà tó mú lọ mú lọ́wọ́. wọ́n á pààrọ̀ kí ni a ṣe rẹ̀ níbi iṣẹ́ ayé mi gan-an. àtìtúlá dìyọ ẹnìkan bá dìyọ ọjà ẹnìkan wá tún ní. eré ìwúwo púpọ̀ púpọ̀ ọjọ́ ìdààmú sáà nílé o. káàlódò asùn. èmi lára alẹ́ fẹ́ mú. abẹ abẹnú gọgọ. Ah, àṣà ni òkè. ẹ̀dá jẹbẹ ni. a lè gbìyànjú rẹ ni n bó ń jẹ ni. dágunjà lọ bí ibà ṣe pé kiri sóyẹ sóyẹ ń bá ọ débẹ̀ ni. ọmọọba wa lè mi. ọmọọba kọ ọmọ olóyè ni mo pè. èmi ní tùgbẹ́dọ́ ni. dákun ní sọ wájú gbàdá bá ń sọ mo lọ́pọlọ mo lọ́pọlọ gbogbo ọpọlọ náà lọ. tí àwọn ẹrú wa ṣe tẹ́ ẹ ṣe lóko lónìí sọ́pọ̀ tó bọ́dọ̀ jẹ́ kó mọ̀ sùn lásìkò sí i. oorun wẹ̀ wọ́n sùn. ẹ̀yin dákun náà gbé ní kò tí ì bí fún ọ̀rẹ́ mo bá ní sọ̀rọ̀. sọ ah, wá fẹ́ máa fi mí sílé ni ah. àrífín ilé ìyàgbẹ́. gbogbo àwọn tó sùn yìí abẹ́ náà wọ́n ni. Ah, iná wẹ̀ bàbá iná wẹ̀. kálá náà wọ́n ni ẹni wọ́n ti yàgbẹ́ pẹ̀lú ẹran àwọn ọmọ jọ́sẹ̀ o hmm. máa pẹ́ kàn bí. kàn bí. máa pẹ́ jáde. kàn bí. kàn ah. bí kàn bí kàn bí. eléyìí gbogbo ti sùn lọ. ẹ má mọ. ọ̀rọ̀ àwọn àgbàláyà àwọn àgbàláyà. kúnlẹ̀ kúnlẹ̀ ah, ẹ má nù ẹ má nù. kàn bí ojú mi ojú lọ́rọ̀ wa. Ah. ó fọkànlá balẹ̀ o gbogbo ti mọ̀ pé àwọn mọ́kọ́ ti ń dá lùlù yìí adéwálé rè é ọmọ ọba lọ́la rè é èmi gángan gángan jẹ lọ́ba lọ́la sẹ́yìn o sẹ́yìn mo náà. ṣáàkì o ṣáàkì o. kànbí kànbí torí iṣẹ́ tó ṣe lóko lónìí o mo rí i wọ́n pé kí mo lè ṣe fún kànbí o mo wá lọ èyí ló yẹrù tó ṣiṣẹ́ wá ní gbé wa fún ọba mo kàn bí. ìkìlọ̀ wá wà ń bẹ o ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ bá kàbí jẹjẹ rẹ o. a kò kò sólúwa rẹ. ẹ sì mọ̀ pé ẹnikẹ́ni mo bá gbámú tó bá bàjẹ́. bí pọ̀rí pọ̀rí yàrá yàrá bàbá wọn dá. kọ́bí ọ̀rẹ́ mi. dákun gbà lọ́wọ́ mi kí ni bá ṣe pé kìíní ó yẹ dúró kó jẹ́ lójú. kí ni fi ṣe. ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ ọmọ bá. owó ìdàbí ẹ̀ pé tí. ẹ̀ dàbí àpò ẹ̀ wá. kí ni. ẹ ní sùúrù. kí ni. kí ni. ebi ń pa mí. ebi ń pa dákun kànbí. kànbí máa jẹun rẹ. kí ni sí orí rẹ bu ni dákun kànbí. ẹni tó ṣe pé ó láhùn kò lè ajá ò lè jẹ́ mi ìdí rẹ. sọrí bójúmọ́ bá mọ́ lọ́la ọmọ jẹun tiẹ ṣùgbọ́n èyí tiẹ gbé wá dá mi dá. jẹ́ ọ jẹ́ ń bẹ̀ ẹ́. ó ní òdìdí. mi bí o mọ̀ ọ̀rọ̀ lèmi rẹ̀ dá èso. dákun dìde dìde dìde dìde. ó ní òdìdí. èso ah. tó lágbàá yìí sọ́ọ̀tún gbọ́ kókó dìde. dàbí tí rẹ di. kọ́ jẹ́ dáadáa kọ́ yó lẹ́ á. ẹ̀yọ́ tọwọ́ ẹ̀. ṣé bẹ́ẹ̀ rí i àwọn awo yín tẹ́ ẹ lẹ́ẹ̀gbójúlé tẹ̀ ń pè kí wọ́n wá dífá fún yín tó ń dífá rọ́ àwọn rèé ẹ bẹ́ẹ̀ rí hàn yín tá à ń sọnù ó ti yé báyìí. gbogbo tó ṣókùn sí yín látijọ́ yìí ẹ ti wà nù mọ́lẹ̀ tá a mọ̀lẹ̀kẹ̀ inú yín. ìlẹ̀kẹ̀ ṣẹ̀láyé ìlẹ̀kẹ̀ ìlú inú. ìlẹ̀kẹ̀ ìlú wa ni. ẹ mọ̀ dáadáa. bẹ́ẹ̀ ọmọ òye ní ní lọ. ìlẹ̀kẹ̀ yìí ìlẹ̀kẹ̀ sami ọmọ òye ni. tọmọ òye ni. ẹni tó kángun sí lọ́wọ́ ọmọ tó ní kí n fún rè. ìlú yóò ní tú o. àṣẹ. lásìkò tí mo débẹ̀ yìí eegun lẹ́yìn yóò mọ kébí eku. àṣẹ ẹyẹ eléyìí yóò mọ ké bí ẹyẹ. àṣẹ. àṣẹ àṣẹ bàbá. ọmọ èèyàn sì máa fọ̀n bí ọmọ èèyàn. àṣẹ. mo ní àwọn ìdánlójú kan tí ń ṣe fún ìlú ìlónìí. olùkọ́sí. kábíyèsí. ìwọ ọmọ bá mi sọ àwọn ọ̀rọ̀ kan pé ọba tí ò bá ní olórí. kò sápọ̀nlé kankan kódà bó ṣe wùlò kéré mọ́ fọba tí ò lólórí kábíyèsí kò sápọ̀nlé fọba tí ò lólórí kọ́ wá lè mọ̀ pé mo ní olórí lónìí náà sì ni gbogbo ìlú yìí ó rí. kábíyèsí nígbà òsígbò. Ah, ọ rí lónìí ẹ dákun olówó pọ̀rọ̀ dídá àbí òsì yà yìí ni. kábíyèsí o ah, ah. kábíyèsí o yóò dà fún ọ kábíyèsí o yóò dà fún ọ yóò dà fún ọ gbéra sọ gbéra sọ gbéra sọ gbéra sọ. olówó pọ̀rọ̀ kú ìyàwó mi dáa. Kányìnsọ́lá rẹ. Kányìnsọ́lá. Oh, ah, aya mi yóò dáa fún ọ yóò dáa fún eh, eh, eh, ẹ ẹ Olúbọ̀sí mú wọ ìyẹ̀wù ẹ sì ṣe ìtọ́jú rẹ̀ kẹfún ní àwọn ẹ̀ṣọ́ rẹ tí ó máa lò ṣùgbọ́n kẹ́tọ́ wá lọ mo náà jọ lójú kan tí wọn ó kọ́kọ́ ṣe fún gbogbo ìlú yìí látòní lọ kò ní sí ti ń jẹ́ ẹrú láàfin yìí mọ́. elédùn àbẹ̀yìn ni ẹ dáàbò ẹ bá ń bẹ kẹ̀kẹ́ yìí sọ́là ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ láàrin èmi àti ẹnìgbà ìgbà ìmọ̀ ni ẹ dáàkùn ẹ bá ń bẹ ẹ dáàkùn kábíyèsí. àbíkẹ́ ọ̀sẹ̀ kẹ́yìn sọ́là kẹ́yìn sọ́là ò bínú sí ọmọ bí kádàrá ṣe ní orí ló ṣe rí hùn bí kádàrá tiẹ̀ ṣe yàn nù bí tiẹ̀ náà ṣe yàn nù mọ ìwà lọ sọ wá rí olùkọ́sí. kábíyèsí. nígbà tó ti jẹ́ pé ọ̀rẹ́ olórí ọba lòun adáwo náà lọ́lá ẹ fún un ní ẹ̀sọ́ kan tí ó máa tẹ̀lé. kábíyèsí o àkábíyèsí ẹ̀sìn o kábíyèsí. ẹ ṣe rí gbogbo ẹ̀yin ẹrú. kábíyèsí o. ẹ ṣe pé àkàndéédé dá ilẹ̀ bá náà. ẹ olùkọ́sí ẹ lọ ṣètò lẹ̀ fún wa lókè odò kí gbogbo wọn máa dáko lọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ṣe rí kábíyèsí ní ká fún ní oko tẹ́ mọ̀ ro wọn ẹ̀yìn sọ̀lẹ̀ nínú ìlú wàrà yín o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fi ọpọlọ yín sí gbogbo nǹkan tí ẹ ti ṣe nígbà tẹ wà nípò ẹrú o kẹ́ ẹ fi ṣe ọmọlúwàbí ẹ fi ṣe ìwà wo ṣe gbọ́ kẹ́ ẹ ṣiṣẹ́ takuntakun kẹ́ ẹ ra àròjinlẹ̀ dáadáa. ẹ ṣeun ẹ ṣeun.